alọ́ba fresh tàbá lé ní ìtàhùn bàbá ni ìwọ̀n ni ó hà eh, eh. ẹni tọ́lọ́hún gbéga tẹ̀yìn kò ṣubú eh, bí ó ṣe wá ṣubú yóò ṣojú olùwà hàn. àkàndá elédùmarè ṣáni túndé ò ṣe farawé o rárá wa. má bá jẹ̀rẹ̀ lọ wà bá bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ wà ọba Mufasa. ènìyàn láṣọ ènìyàn. dem back in Túndé náà ti pàdé o. ìṣẹ̀dá mi o alọ́ba eh, fresh King Túndé náà alánú gbogbo. Yeah, where are the other two guys? One was allowed beside the car. Sorry. Beside the car? Yeah. Very good. Um, MS The job I want you guys to do for me today must be a successful one. I don't want any traces ẹ mú àwọn tá à ń bá dì lò kò ṣe pé nǹkan tó strange sí yín o it's what you all know very well I don't want any mistake but one fact after the execution this night Emma máa kúrò state and be rest assured that your passports are with me this night Emma máa in the country yìí ṣé ń gbọ́ mi ẹ get ara yín ready and be prepared okay. Yes, sir. sir, what about the cash? Ah, ah. ó ti lọ ni. Ah, bàbá ìjìṣà ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ̀ mú mi lọ sọ́dọ̀ túndé ẹ̀nà sí ni. à ń tẹ́ torí pé owó kó ti wá kó fún mi bẹ́ẹ̀ ló ṣe wá fẹ́ para rẹ sẹ́nu ọ̀nà lémi ṣé kí n dánwò rẹ padà fún ọ. mo sọ fún ọ pé túndé ẹ̀nà ọ̀dọ̀ ọmọ ọwọ́ mi ni ojú ya ló ṣe dàgbà ọmọ iléṣà ni èsì ń bá pè lórí fún bẹ́ẹ̀ á jẹ́ mi seventy times ni. túndé ẹ̀nà ọmọ iléṣà kóńgì ni kóńgì la gbọ́. ẹ̀ ṣèbí kankan sọ fún wọ pé kò gí ni èmi tí wọ́n á sọ fún ọmọ iléṣà ni torí mọ̀mọ́ túndé ẹ̀nà ẹja dídín ló látàn lè sà mm. kó so máa lo tó fún lóyún kó tó bí túndé náà ṣé ibi bàbá bàbá ọmọ bá wà kọ́ ni ọmọ ìlú rẹ̀ ni mm. yèyé túndé lọ tí ní kó gí bàbá rẹ̀ ọmọ lè sà ni mm. ṣé èsì nǹkan mo bá ba sọ kéle gbọ́ eh. mọ̀ wọ́rí sórí ọwọ́ kan bá ti pè é bẹ́ẹ̀ tiẹ̀ ti o ti sórí ire ni o ti bá yẹjú o ẹ lè yẹ o ti búlò ọmọ ìyá rẹ ni sórí túndé náà bá ti lè fún ní skit rẹ bẹ́ẹ̀ pé kọ̀mẹ́dì ọmọ mi ò bá mi búlò ẹ o á búlò ẹ mí ní gbéraga ni èmi kí mo eh. kọ́lé alájà méje mo fi mẹ́ta rẹ́ǹtì mo dẹ̀ ń gbé mẹ́rin. bàbá ìjẹsà eh bójú bá yẹjú o. kó òun lè yẹ bójú bá yẹjú o. òun lè yẹ sórí kó bá tún níyàn ọ̀rẹ́ kíyàn náà fẹ́ blow mm. kan mm. lówó dáadáa tún kún wọn wá kan kówó wá màá tún eh. blow yẹn màá kàn pé túndẹ̀ náà ni pé àwé gbádùn. Hmm bá mi post ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ní sorry sir sorry sir èmi. bàbá ṣe ṣàwọ. wá tí máa gbọ́ wá tí máa gbọ́ wá tí máa gbọ́ ẹ̀yàn kan kí mo fẹ́ gangan rè ní focus sórí kàríà ìtorí pé o ti blow nígbéraga mọ́ o sọ fún yẹn family rẹ kan fi lérò tí kan fọ̀lọ́rọ̀ kà o ti di star. túdẹ̀nà tí a rí post rẹ. a rí post rẹ ṣùgbọ́n má jẹ́ kí n rí ọ ní ẹnu ọ̀nà mi mọ́ kó má máa ṣe èso yìí o fún mi o kó fẹ́ máa tẹ kinní pa kádàrọ̀ pé olúwa ẹ̀ fẹ́ gbà o èso yìí o fún mi o. bàbá ìgbésà mo ti any show gapa any burial gapa any anything gapa i am there gapa i'm a star Gàpá ó ti di post yẹn lásán fún gbogbo yẹn aráàlú rẹ̀ kan fi lé pọtí kan fọ̀nà lóka ó ti blow á rí post rẹ̀ ó ti blow. sà ẹgúsẹ. àbí náà. báwo ni gbogbo ẹ. àdúpẹ́ lọ́wọ́ náà. ẹ̀yin boys ah, kí ló ṣe àwọn boys ẹ tó jùmọ̀ wá lè bá. Um, little ṣùgbọ́n ló ń ṣẹlẹ̀ ọ̀gbọ̀n ṣe kan bàbàrà náà ẹ̀ bàbá délé a máa sọ̀tẹ̀ fún wa. ó dà pé wọ́n gan-an ò mọ iye lọ́dọ̀ wa ṣé àwọn olè bẹ́ẹ̀ solve problem yẹn. <laughs> ẹ má ṣe yọ. ẹ ẹ ẹni tí fọwọ́. wàá gbà yìí máa jẹ́ máa jẹ́. mo dé kí ẹ. all right. máa jẹ́ máa jẹ́. sọ na àmà jẹ́ na sure guy na. ó sure gan ọmọ dáadáa ni. ọ̀yà ọ̀yà ọ̀yà wọ̀ pọ̀. tádé wà ní alátàárọ̀. babaládìyẹ ṣe sùúrù o ìgbà tí mò ń jáde lọ mo fẹ́ síbí mo tún dé mo tún bẹ́ẹ̀ ní. o búrò ìgbà mi ń bì náà mm, orí mi náà nìyẹn mo ń sá agbádá. ẹ ṣé wọ́n fẹ́ jí ni àbútẹ níbi kan tó. ó lè ní yìí mo ti máa ń gbẹ́rò yẹn ó ló máa ń jalè gan mo fẹ́ pé wọ́n ló já ṣọ́ọ̀bù ní tó wà mẹ́rin last week wọ́n kọ́ ló já ṣọ́ọ̀bù tó wà mẹ́rin wọ́n táwọn ọ̀rẹ́ èmi wọ́n kọ́ ló já. ọgbẹ́ni èmi òun ṣe gbogbo kádàrá tó ń sọ yẹn. ó rà pé o tó ẹni tó já náà ni. wo jẹ́ ẹ sọ fún ẹ lọ́wọ́ agbádá yìí wọn láti dúró tì torí àdúgbò yìí ọ̀rọ̀ yìí ládùúgbò ẹ máa ń jí ẹ máa ń jí o ẹ máa ń já gbádá kó. dá mm. padà o. wọ́n mm. ṣe pé reason tí mo ṣe dúró sàgbádà mi ni pé ó níbi nǹkan tí mo fẹ́ lọ tó ṣe tó ṣe pàtàkì fún mi. ẹ̀bùn ló fẹ́ lọ tó torí ẹ̀ dúró tàgbà. Ah! ṣé o mọ̀ kọ́ tó ń lọ bá jẹ́ pé. ṣé o níbi tó fẹ́ wọ aṣọ yìí lọ. ẹ̀yin tẹ́ ń wọ aṣọ tẹ́ ń wọ tẹ́ ń change aṣọ gan ẹ̀ wà social àwa táwọn aṣọ lẹ́yọ̀kọ̀ ah, thank God. àwọn akọ́kọ́ lọ wà social media ẹ̀yìn àtàwọn sì ń wọ aṣọ kan yẹn bí ẹ̀mẹ́lẹ́ṣọ̀ macaroni rashadi boxer onímọ̀ọ́gò àwọn ọlọ́wà ní social media ṣé yẹn ìtẹ́ máa ń wọ aṣọ kíkà náà máa jẹ́ ìdájọ́ lóye gan aṣọ <laughs> bẹ́ńdà sọ̀rọ̀ náà lọ́wọ́ sọ onímọ̀ fà tó máa ń ta yàrá ń bẹ àbí kò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ olùsẹ̀ àná. bó tafọ̀ wọlé tọ́lájọ́ láì mo láti dúró kó gbẹ torí mo fẹ́ dé ìdù kan tó ṣe pàtàkì fún mi. ibo ló ń lọ tó ṣe pàtàkì tó ń fa ìwé torí ẹ báyìí. òbí yẹn sọ́dọ̀ ibo lèmi lọ. kò pọ̀ létí ẹ̀. abẹ́yà kò sọ fún mi o. kò pọ̀ lẹ́nu ẹ ni. jẹ́ kí n gbọ́. ibo ló ń lọ náà bẹ́ẹ̀ mi ṣe wà yìí ìṣòro lèmi ń lọ. bí wọ́n ṣe ń lọ ní ìṣòro yẹn tó wà ìpòtàsí ẹ̀ bẹ́ẹ̀ náà ni tẹ̀mí lọ ó wà ìpòtàsí ẹ̀ mo ń lọ sí birthday Babátúndé. Babátúndé Babátúndé Fáṣọlá àbí Babátúndé wò. Túndé headnut. ọ ọ kí ló ṣe. ó máa ta yúgọ̀tì. anyway. ní tọ́mílán bridge. báwa ṣe wà yìí ọmọ ọlọ́run làwa ìṣòro lèmi ń lọ báyìí. jọ ìwọ tó yẹ pé olè ló ń jà ó ti bá rí ẹlẹ́fùn máa fa ìpadà ní bá ti ní ọ̀sẹ̀ fún kọ́ sí lọ. ọlọ́run jẹ́ kẹ́ gbọ́. ibi tó lẹ wọ́n ṣe wà ìpọ́tà sí ẹ bẹ́ẹ̀ náà ni túndú ẹ̀yàn ṣe wà ìpọ́tà sí èmi náà. má lọ rí màá sọ fún pé ó ní kí n máa kí túndú ẹ̀yàn náà ní lọ sí bẹ́ẹ̀ jẹ kíkú àgbà <laughs> àgbà blogger sorry ó sọ pé òun kì í ṣe blogger pé entertainer ni túndú ẹ̀yàn náà respect ah a máa mú basta. olú gbọ́ yìí o olúgbó yìí wọ̀dà mo fẹ́ kó o sáré tètè wá bí àwọn bàbá mi ti ń pè ọ́ nígbà ìwáṣẹ̀ nítorí pé omi dé dé ẹkún ò dá bọ̀rọ̀bọ̀rọ̀ nítorí ọmọ àmọ̀wó ni mo fẹ́ kó jẹ́ pé ayé mọ́ mo fẹ́ kó jẹ́ èmi Ada da girigiri débi ìjà máa ṣáàgùn. bájú bá jẹ́rọ tèrìgì àgbà ọ̀rọ̀kan ọ̀rọ̀kan táwọn bá sọ́lẹ̀ àdègùn bàbá túndé o ọmọ àmọ́ o ó yà gbọ́ngbọ́ wo òkò lórí rẹ gbọ́ngbọ́ òkò ẹlẹ́ẹ̀kẹta rẹ rèé odimodimọ odimodimọ odimodimọ tí dìmọ̀ rò kó bàbá túndé ọmọ àmọ́ o ó yà lọ́rẹ̀ ní ọmọ kú orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. tó bá rà yóò ti dọ̀run èmi awo alẹ́ bí oṣù mọ̀ wíbẹ̀ gbẹ́kan lẹ́kan lèmi èmi ò dẹ́rù dùgbẹ̀ dùgbẹ̀ dùgbẹ̀ lọ́jà dùgbẹ̀ tẹ́ ẹ bá lọ fẹ́ mú mi lọ́wọ́ máa yọ bọ́rọ́ tẹ́ ẹ bá lọ fẹ́ mú mi lọ́sẹ̀ máa jò wèrè àjòkun àjòkun àrè máa bọ̀ tẹ́ ẹ mú mi lọ ẹ tó bẹ́ẹ̀ omi àgbọn ò gbọ́dọ̀ kọ́ àǹgẹ́rẹ́ ò gbọ́dọ̀ jíjọ́ pàtàmọ́ tó bá dánwò ilẹ̀ ni ó sùn Babátúndé ọmọ àmọ́ o ó dòrùn gúregúre gúregúre gúre igbó kì í kéré kó má lè nìní nígbà tí n bá ṣe tán tí n bá lọ mí kí ló rọ. ẹni tọ́lọ́hún gbéga tẹ̀ni kò ṣubú bí ó ṣe wá ṣubú yóò ṣojú Olúwa ọba. ọlọ́run Élíyà aláwù o. àkàndá elédùmarè ṣáni túndé tí ò ṣe farawé wò rárá o. please what have I done to to deserve this please. you don't know what she know no is that what she said ìwọ ìwọ. ìwọ pera ẹni king of promoter wàá tún máa ṣe wàá tún máa promoter wọn mi ó tún ní gbọ́wọ́ you ṣé o mọ̀ pé o ṣe orí burúkú tó ń ṣe yẹn olùkòfin affect àwọn ọkùnrin. I affect a lot of people's positively. You are killing a lot of people's businesses. Ah, bí ti báwo? You are even killing our own business. I will go by the way of Ecclesiastes 3 verse 2. There is a time to be born and there is a time to die. There is a time to laugh and there is a time to cry. There is a time to sow and this is the time to reap. Yeah, well done, guys. Yeah, good job, good job, good job, good job, good job. Um, this is the weapon bag. Wow, this is beautiful. Nice one. Okay, guys. I just decided one more to keep talking, okay? I do the bastards. no, no, no. actually here because of one particular person, which is the bartender. If you are with him, can you please examine for plus message? Gẹ́gẹ́ bá ti mọ̀ wípé òbí náà wá àyíṣà ìmọ̀fólópo orúkọ tèmi ní African Pencil náà pè ní of Africa. Àwọn àmì ìdílé ọmọ ìyá wa Babatunde. Àfẹ́fẹ́ nìkan wà ń bí agbẹ́gbẹ́dọ́là ọmọ ìyá mi ọmọ ìyá wa ń bí ni wọ́n ní àṣejù lẹ́nu sí ṣe sí tìyà òkè àṣejù ní lẹ́kí ní láti àwọn òkè àṣejù níyàwó lé olóṣè tìyà òkè àṣejù bàbá àṣetẹ́ nàjẹ́jẹ́ wàhálà sí dá má lọ kó sí ìdólómi lápò tí mo fẹ́ fi lé pọtí ó yá òyìnbó sọ̀rọ̀ ó ní ìfọ òyìnbó bèrè ó ní sanṣi paris ṣe modern paris àwọn ọmọ ṣáni tẹ́ǹpù gbàgbé máa lójú ẹ̀ẹ́kù ìjọba ìjọba bíi máa ráàzù tó bá fẹ́ rí mi come to my temple ọ̀nà tí tó fàgbé òòjọ́ ó ní rìzù wọ́n ní ọ́sì tó lé lóṣó yóò tó fi ń gbéṣẹ́ ọ̀sìn náà ló ní ìyàwó bọ̀yì tó fi ìṣàṣẹ jẹ jẹ́ torí ẹ máa ṣe kí ni. ọ̀rọ̀ ọ̀nà planet wọ́n ní àbórí ṣe kí ni sẹ́ẹ̀. àwọn sì ní kùdé yẹn sí ìpinnu bàbá Túndé tó bá dé pẹ̀lú bàbá Túndé lọ ṣe wà ń dúró lálẹ́ gbóhùn sókè dáadáa àbórí ṣe kí ni sẹ́ẹ̀. ọ̀pọ̀ yẹn dídé bàdé pẹ̀lú bàbá Túndé lọ ṣe wà ń dúró lálẹ́ ìjọba ṣeré àṣejù lọ́wọ́ sí ìwọ̀n tí ṣẹ̀sí sí ọ̀rọ̀ òkè yóò bẹ̀rẹ̀ sí. If dem play you torí mẹ́, torí ẹ̀wù tó náwó tán, wàá mú gàrí ẹ̀ lálẹ́. Tuti upon the beat. Ẹni ó ṣàbàyé. Dìbò rẹ̀ jò. Ẹni ó ṣàbàyé. Gbẹ́gbẹ́. Ẹni ó ṣàbàyé. Wọ́n mẹ́wí. Ẹni ó ṣàbàyé. Àṣejù lẹ́nẹ́ sí. Jẹ́sí ti wà òkè. Àṣejù ní Lẹ́kí. Mélà ti wà òkè. Àṣejù níyàwó lé. Olóṣó ti wà òkè. Àṣejù bàbá ṣe tẹ́. Ṣé àjẹjẹ wàhálà sí dáhùn? Má lọ kó sí. Má lọ kó sí. Má lọ kó sí. Má lọ kó sí. Èlò ló ní lápò. Tolúfẹ́ fi lé pọtí. Tolúfẹ́ fi lé pọtí. Má lọ kó sí. Má lọ kó sí. Má lọ kó sí. Má lọ ní lápò. Tolúfẹ́ fi lé pọtí. Tolúfẹ́ fi lé pọtí jẹ léyìí torí mẹ́ torí ẹ̀wù tó náwó tán wàá mú gàrí ẹ̀ lálẹ́ kọ́pù yọ̀sẹ̀ fàdí ṣe jẹ́jẹ́. ikó dẹ̀dọ̀ iṣẹ́ kò pawó sáwò gbà tó yáwó lábò gbà tó kì í kó fi pákó. ọmọ ìyá mi tó lè tọ̀ tún ẹ tó lè yá mi wò sí. má jẹ́ kó tàn ẹ́ ìsápá ẹ̀ ta kú ẹ̀ kẹlẹ́dà rẹ̀ àṣejù lẹ́lẹ́ sí ṣẹ́sí ti wà òkè àṣejù ní lẹ́kì island ti wà òkè àṣejù níyàwó dé olóṣó ti wà òkè àṣejù bàbá ṣe tẹ́ ṣe àjẹjẹ wàhálà sí dáhùn má lọ kó sí má lọ kó sí má lọ kó sí má lọ kó sí ìlú ló ní lápò tolúfẹ́ fi lé pọtí má lọ kó sí má lọ kó sí má lọ kó sí ìlú ló ní lápò tolúfẹ́ fi lé pọtí. bíṣọ báwo bòbọ̀ fẹ́ báwo ọjà fẹ́ báwo ṣé wọn náà yà sínú one thousand. di tó dẹ̀ good morning my neighbor good morning payala ya ẹ. kó bẹ́ẹ̀. jẹ́ ń gbọ́ kan sí jẹ́ ń gbọ́ kan sí jẹ́ ń gbọ́ kan sí. kò sáré òbò lẹ́ni. customer dada come tomorrow. kò sáré òbò lẹ́ni. customer dada. ẹ̀ẹ́dẹ́gbà ta ló lọ ọmọ ọmọ làyé o ọpọlọ tó gbáyàn pọ̀ ẹ̀yin tèmi mo sálámọ̀ DJ Tiny wà bí dáyàn mọ̀. nìkó dẹ́dọ̀. rosy jẹ́ ń gbọ́ṣẹ́ ó fáyín kò fáyín ó dún kò dún rosy máa jẹ bẹ́ẹ̀ rosy jẹ́ ń jẹ́ ń bẹ́ẹ̀ DJ Tiny jọ̀wọ́ bàmúlẹ̀ wò bàbá lónìí clipper fọ́gá ló kún táyà dj tiny lónìí mixer ẹ̀yà you must to give us ginger bá múlẹ̀. ẹ fún mi ní rẹ́ẹ̀fù pẹ̀lú kodi. ẹlẹ́dúkú ẹlẹ́dúkú ẹjọ́ ah, wọn kàn ní mi sọ fún ẹni kẹ́lẹ́ wọlé má kó omi o the celebrant Babátúndé wọ́n ti yìnbọn fún o. ẹ ẹ má pàrọ̀ ẹ ní sùúrù ẹ má ẹ ní sùúrù ẹ má. I just got the information right now. What is the today? But again, I'm I'm I'm I'm I'm I just got the news now. It's 12 today. This guy, oh, oh, can say, man, I'm sure now. When you go free, you now, I'm not playing here, see now. I just got the news now. But, but, oh, no, I'm not, I'm I'm not going to i just ẹni sábà ẹ ẹ ẹ ẹni sùn gbọ́dọ̀ kú gba ọba ọyún ìbá fún mọkò sí ìkù ìwé ìpàdé ọdún tó ń bọ̀ náà fẹ ọba tó ń sọ tí òwe mi máa gbé báyìí bí ẹ ẹ bí ó gbèsè ẹ yóò tẹsí yóò tẹsí wẹ̀ tí ẹ ẹ lọ à afẹ́rẹ́sọ òde ló ń bọ̀ náà á á ẹ ẹ ń bọ̀ náà ń ṣubú ìkọ́jọ́ mi ẹni sábà ẹni sì ní ìwé pẹ̀lú ẹ sì tó pé wọ́n kàn yín bọ́ fún kò tí kì í you, the bad thing you, but they don't play with you for now. I'm begging you. You are, you are, ẹni tọ́lọ́run gbéga tẹ̀ni kò ṣubú. ó oh máa jìyà. Eh, bí ó ṣe wá ṣubú yóò ṣojú ọdún. èmi ò lè nu ẹ ní ẹ tán bì tó bá tún dókè màá nu ẹ bàjẹ́ bàjẹ́ àjẹkùn ìyá ló máa jẹ ìwọ máa wò mí. ó lè rí draw àmọ́ a ti bẹ́ rí jù. àwọn ọmọ mi kó tó dé nínà gbéjú ẹ kó lọ wípé lọ́jọ́ ẹ kọjá jọ. màá fẹ́ nu ẹ̀ pa. màá bẹ́ rí. ẹ kò dédé wòye ẹ̀yin ara lé orúkọ tèmi ni àjọkẹ́ yusuf láti iléeṣẹ́ glory tv ìṣẹ̀lẹ̀ ńlá àbíkọ́ ló ṣẹlẹ̀ ní òwúrọ̀ yìí nílé ọ̀gbẹ́ni babatunde tí wọ́n fi tó wa létí nílé. dé ọ̀dọ̀ tiwa báyìí báyìí kò sọ bóyá ó kú tàbí kò kú. Ah, ẹ wà eh, ṣọ ṣé kò ṣáà sí nǹkan tó ṣe ṣá. Eh, bẹ́ẹ̀ ni a máa wádìí a máa wádìí. Ah, ọ̀dà ẹ wò ehm, ẹ jọ ẹ máa ṣe ẹ̀kan fún mi ṣe rí gbogbo àwọn tó wà ń di kínní I want you to get them arrested they must pay for this they must pay for this yes i want you to get them arrested every kò bá jọ ọmọdé kò bá anybody please i want you to get them arrested and tell ẹ̀ bá eh, you know the consequence yes mi ò dẹ̀ fẹ́ kan tí ó máa mú èmi àti yín gúnra please you must get them arrested and get to the root of this matter. ẹ fọkàn balẹ̀ sir yes sir all right. hello doctor ẹ jọ mo ń wo news kan sí how far is that true. ṣé téèyàn bá gbàṣẹ ọlọ́pàá wọn ni kó má nísinmi àbí irú kéèsì wo náà wàá kó mi sí nítorí ọlọ́run tí mo dẹ̀ mọ sẹ́nítọ̀ yìí mo mọ̀ dáadáa ó máa fún mi lọ́rùn báyìí ni á dúró sórí ẹ̀mí mi ni. <sighs> èèyàn gbọ́dọ̀ sọ pé ṣé ọlọ́pàá sú òun. máa mú ọlọ́pàá máa mú EFCC máa gbé kọ́sítọ́ọ̀mù máa mú kódà boy scout máa mú àwọn dùn mí àwọn dùn mí ah! wàhálà ìbò máa sun ẹkún kúnnú bọ́kẹ́tì rẹ̀ kò sí kọ̀ọ̀kan tẹ́lẹ̀ kọ̀ọ̀kan lè bà mí sùn àgbo kọ́ àìkú. ẹni tọ́lọ́wọ́. Ah! ṣubú yóò ṣojú olúwa. àmú ẹsẹ̀ á dúró ná ẹ̀gbọ́n mi ẹ burú gan-an ah. àṣebójú yín ṣẹ̀ṣẹ̀ dúdú yín náà ni ọkàn yín ṣe rí ẹ̀gbọ́n mi ẹsẹ̀ ìwú ná adúbọ́kùnrin ṣe ṣoore tó sẹ́yìn ló gbà ń bẹ̀ rí ni. Ah, ah. wo bí ṣé ṣé ṣé mi ìgbìyànjú ni owó kí mo gbà owó tó jẹ́ pé lọ́jọ́ kìnìún àná ó ti fẹ́ẹ́ pin tán kí n tó débẹ̀ wọn bá jẹ́. díẹ̀ tó nù kan ní nǹkan ẹ ṣàgbà ń bẹ̀ eh. ah yẹ kẹ sọ̀rọ̀ bóyá kú mi ẹgbẹ kẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ rárá. wo bí wo bí jẹ iye ọlọpọlọ kan sórí gbogbo àwọn olówó tí wọn ń wò kò ó gbogbo wọn náà lówó wọn mọ ah. bóyá ó ti ṣe díìlì pẹ̀lẹ́ nìkan nu ó wá dangéde ni tó jọ ṣe díìlì papọ̀ ó dangéde yìí o ìṣẹ̀dá yóò sì bàjá kíá ni. kí ni o lè ṣẹlẹ̀ èèyàn kan ni ah. owó jẹ́ yàrá lọ sí ẹ ah. ẹ tó dé ẹ náà tọdọ́ nǹkan sọ̀run rẹ o mọ̀ kí ọ̀dùn tó o bá dé yẹn náà ìwọ náà lọ́mọ kọ̀ǹtúrò wọn lọ́rùn yẹn náà lórí ọ̀sẹ̀ kú náà nìyẹn náà ṣe o. The great empire. We rule the world. You can all have your say. Uh. Anyway, today we don't have much to do. We are just here to celebrate our enemy that has gone. <laughs> That's a nice one. <laughs> Yeah, àkọ́kọ́ náà ẹ jẹ́ kí n kí gbogbo ìjókòó yìí and um, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí pé mi ò kì í ṣi ìbọn mi ta tí n bá ti make aim mi mo máa aim dẹ̀ máa target perfectly ni mo wá ń fi eléyìí dá gbogbo ìjókòó yìí lójú wípé tó bá máa di ọ̀la a máa gbọ́ ìròyìn Babátúndé kó ti sọ̀dá torí pé mo ti gone ẹ̀ down ní èní yìí. yes <laughs> done deal. Mm-hmm. And are you very sure of that? Excuse me? Yes, because I don't want whereby we celebrate now and later on fuck up Mawa. Ah, yeye kí ló fa agoru confrontation But I was not talking to you. I don't, I don't, Oh, you can't do that. You know, see, what are you doing? Yeah, yeah. The yoga. What man of approach is that? Hello, Olori Olori, I'm not bínú, ẹjọ́, ẹjọ́. Olórí. You don't shut up, my The great empire celebration now. Ah, Olori, oh insult personality in here now. Yeah, anyway, that's okay, that's okay, that's okay, everybody. The great empire. We rule the world. The great empire. We rule the world. The great empire. We rule the world. Now you don't need to go for all these unnecessary arguments, okay? Now let's move to the next segment of this celebration. Uh, so let's go and take our time and take our enjoyment in full manner, okay? That's right. The great empire. the great empire. the great empire. Let's go. Bí ó ṣe wá ṣubú yóò ṣojú Olúwa ọba. Ṣojú aláwù, Eli aláwù. Olórí. Bàbá ẹ ṣe kan Àìdúpẹ́ ara ẹni. Sọ bẹ́ẹ̀, ó dẹ̀ bẹ́ẹ̀. Bàbá, ah ẹ ṣe gan-an. Àìdúpẹ́ ara ẹni. Mo ní kí wọ́n dúpẹ́ lọ́wọ́ yín ni bàbá. Àmọ́ bàbá yìí dúró náà ṣé fẹ́ sọ pé ẹ máa pè é pa ni àmọ́ àwọn agbanipa ló pa. olórí ta lógo ni mí máa fọgọ́ mi yọ ìṣá olùsìn ni mí máa fèjì ọgọ́ tẹ́lẹ̀ sọ mọ̀gàmọ̀gà ọ̀rẹ́ mi ò sẹ́ni náà mọ́ ìran mi ò gbọ́dọ̀ jó lábẹ́ ọ̀nà bí n bá jó lábẹ́ ọ̀nà kọ́nàkọ́nà orí mi àfìlàkà èmi ń tọ́pa ti ṣáájú èmi gangan ni jìnlẹ̀ rọ̀ sórí àwọn tó ní wọ́n lọ rèé pa òun àwọn ọ̀yà mi ẹlẹ́yẹ ni àwọn ọ̀fọ̀kànnímù ọ̀fọ̀kànnímù ọ̀fọ̀kànnímù àwọn ọmọ parada tí wọ́n di alágbàpá tí wọ́n rí ipa ṣe bí kọ́sá ti kú ni. ó ti kú ni bàbá jà rẹ. ọ ẹni kẹrù ó tàkìtì. bàbá kò ti kú. olówó òkú ṣé wọ́n ní kọ́ tàtà yé ni. ó yà mí lẹ́nu bàbá kó yá kú ni o bóyá wàá lè ti pọ̀ ju ti ń di wa lọ́wọ́ jù gbogbo nǹkan tá a máa ń dowó fún tó jẹ́ pé ìjẹ́ èèyàn ni gbogbo ẹ̀ ló ti gbà lọ́wọ́. olórí ibu ni a máa ṣe lọ́fẹ̀ẹ́ a máa ṣe lọ́fẹ̀ẹ́ a máa òun rárá nu wo nìyẹn bàbá ìwọ bẹ́ẹ̀ ṣe bá mi gbọ́dọ̀ wà ókè jàre. mo fẹ́ sọ nǹkan kan mo fi dá a lójú lónìí àwọn olórí ibú bẹ́ẹ̀ náà wá ń di tiwa náà tó ṣe pé nta wò gbowó lé lórí àwọn làwọn ó ṣe lọ́fẹ̀ẹ́ àmọ́ ṣe pa blọ́gà sọ pé ń tọ́ bá pọ̀ ni ń gbó pa wọn láàrin ah bá ti rọ́dọ̀ yìí èèyàn ti kú kì í dédé jáde odó òbí lẹ́nu kì í dédé jáde alẹ́ pààyàn láàrin a sì lè gbé lọ ojú ojú gbọ́ ọmọ ojú gbòòrò. ọ lè mọ bẹ ibẹ̀ là á ti pé pa àbọ̀ pẹ̀ báyìí yóò dáhùn àgbà ní nǹkan lóyún yóò kọ́kọ́ sí báyìí ń lọnu. fọkàn rẹ balẹ̀. o mo wá gbé ẹ̀bùn wá fún yín ṣé ẹ ti bá lọ sínú gbogbo nǹkan tẹ́lẹ̀ inú mọ́tò mi yẹn tí mo kọ́ síbùtù yẹn ẹ̀yin lẹ́nu gbogbo ẹ̀ èmi lọ kó njọ tó bá nǹkan fún ká ní tún yọ ọ lẹ́nu ah. ronú sí. bàbá tó bá ti wà máa bá mt lọ. lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ mo gbá mi láago a sì pa wọ́n láàrin tàbí ká lè pa wọ́n lójú igbó. <laughs> Eh, eh, ẹ ẹ jésù olúwa wa eh, ẹ dákun mi ojú ìrírí o. agbóró yín ló yẹ ká tọyìn wá sá. kristi ṣe é ilẹ̀ fún àbúrò mi àwọn máa ń ṣiṣẹ́ a máa ọ̀zù a máa ṣiṣẹ́ a máa ṣiṣẹ́. ọ̀ṣù ọ̀ṣù gbogbo èèyàn náà ní ọ̀ṣù àwọn kan ń takọ́ sínú tipa àwọn kan ti ọmọ làǹkè àwọn kan wà á ruwa sotiye àwọn kan já mà já mà já mà ẹ dákun irú ọ̀ṣù wo ti yí. ìsàwọn máa ń ṣiṣẹ́ ọpọlọ jámọ́jámọ́ káwọ́ zuu kówó pé à ah. ń ṣe. ẹ dákun ṣẹ́rí narration yín is too long ibi à ń lo ìjìnà ibi à ń yà lọ́pọ̀ eh. ibi tẹ̀ ń lọ gan ni kẹ́ lọ straight. Eh, online làwọn àti ṣiṣẹ́ o eh, iṣẹ́ tá a dẹ̀ ń ṣe iṣẹ́ ọpọlọ ìyàwó ká fọpọlọ tì pẹ̀lú òyìnbó. àwọn aṣẹ́ rí i tí nǹkan sọ ǹdẹ́gbọ̀n mi sọ lédè kan ni pé a ti gbọ́rò yín pé gbéra wa ń lọ àyè torí ẹ̀ láṣẹ wa ẹ̀mí àtẹ̀gbọ́n mi ìyàwó là ń ṣe à ń ṣaṣẹ́ so a fẹ́ kẹ́ ẹ ṣe gbéra fún wa kí gbogbo ayé mọ̀ wá ká ló kó ló ká ló kìkì. kí lẹ́dẹ̀ ń ṣe. ìyàwó mi ta ha jehova. ṣe sọ fún mi. mo ṣe kọ̀ǹfàmù fún wa. arákùnrin tí n bá ní tàn ẹ̀yin igbá lónìí gbàdúró sí sórí ibi tẹ́ ẹ wá yìí èmi ṣe bẹ́ẹ̀ bá gbìgbèsí ayé yóò ṣe dá wa kí n wẹ̀yìn mọ́ ní orúkọ jésù tèmi ń sìn kí n wẹ̀ yìí mọ́ ìmọ̀péra nù òfò iṣẹ́ tí ọlọ́lá iṣẹ́ àṣedànù iṣẹ́ tẹ́ẹ̀rì láàárọ̀ tí ó bàjẹ́ mọ́ yín lọ́wọ́ lálẹ́ nínú ìjọ mi tó wò tí ẹ bá ń dákọ yahoo yahoo àwọn sáṣẹ́ balẹ̀ lè rí sá èmi ò tiẹ̀ tọ́nẹrẹ́tì yahoo nù ṣọ́ọ̀ṣì mi nítorí náà jésù yóò tọ́ yín sọ́nà ìta rẹ̀. ẹ sà ẹ wò mí sà tí ṣe é bá dúró ìta expect tó bá balẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ máa fún yín one million. one million. máa kọ́ fi sákàtì àjòkó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ one million. one. one million naira. mila one mila. ah kristi. bí ẹ̀rọ àtúnkàn bá wọn méje ń ṣe irin méje ń ṣiṣẹ́ gbà arákùnrin jésù ló ń bọ̀ mi wá mílíọ̀n yóò túrò kan lára mi kristi tí mo dúró tì ọ́ padà lẹ́yìn mi torí pé òní bẹ́ wájú òní bẹ́ lẹ́yìn òní bẹ́ lókè òní bẹ́ nsàlẹ̀ ìgbà dáa pọ̀ kẹ́ ẹ fi ẹsẹ̀ ara yín tẹ́ ẹ fi rìn wá bí kẹ́ tún fi rìn jáde bí bẹ́ẹ̀ kọ́ ìfún yín ni tẹ́ ẹ̀ mọ̀ sìn tàbí kí n pe àwọn ọlọ́pàá fúnra ara mi kí wọ́n wá àrẹ́sì yín bí kí ẹ mọ̀ wípé inú ọgbà ẹ̀wọ̀n lẹ́kì lọ́wọ́n sáṣẹ́ yín ẹ̀ǹdẹ̀ àfọ̀ǹtà àfọ̀ǹtà sàgódìran àfọ̀ǹtà adirijẹun àfọ̀ǹtà ìjọba làǹdẹ̀. Àgbà. My guy, how far now? Yes, sir. Um, i just dey think am as i come see i come dey see e see dream make i no come wake up come dey see say no be me sit down with babatunde o. why why you dey <laughs> why you dey talk like this now um, i be my padi na kí ló ṣe ah. <laughs> stop. Eh, ah, abeg babatunde touch me wrong. Oh, get out. Ah, God God do it a lot for me if you see the way i'm looking at you tey tey tey since I'm not the one that I'm not sitting sit down to you mm. and be communicated with you. Mm-hmm. It's thank God with me, but hmm, <laughs> all that is no problem. But bro, God do wonderful thing. You know, when God do something for you, that's too much. You go dey think say all these things na too much because all this thing I come now to see it like affected, like it's mm. affected me. Because affected you. Yes, now. Mm because i dey like to chop um, all those local food but now to eat am people go dey disturb me if i dey waka for street dem go dey say ah ìjọba ìjọba ìjọba lare èèyàn babatunde ah kò sí mi babatunde you do a lot of me in my life o. Oh. okay uh, lande lande i need to correct an impression. impression. okay mo fẹ́ ṣàlàyé àwọn kankan fún ẹ. okay. Mm -hmm. sori. So, Fame, being a celebrity, is not something you prepare for. Mm. Because ẹni tó ń wà kò rí. Hmm. Ẹni tó rí kò mọyì ẹ̀. Hmm. Ẹni tó wà ah, So, uh, getting fame, to bá sáré jù, mo fame, mo fame, you may never get it. Mm sometimes it just comes ó naturally. Wow. I think what we should be after is relevance and not hmm. fame. Mm. Elephant. Elephant kọ́ ni relevance like kó máa ṣe àwọn impact on people. Hmm. ṣórí èyí tó ń sọ wípé tó bá jáde o lè jẹun láwọn ibì kan everything should come by instinct you don't prepare yourself for that. it's an incident now that's what i dey i said instinct okay. uh, ah, ah, instinct kò yẹ ó ní àwọn ibìkan tó máa dé when you get there tó bá jẹ́ pé kó lo packaging wàá lò because as, an, as, as a celebrity ó láwọn ibìkan tó yẹ pé o gbúdọ̀ show the real colour o gbúdọ̀ show the real you o lè ní o lè má lówó lákàntì ẹ̀ kó bá máa pariwo pé mi ò lówó lákàntì hmm. àwọn tó ti rate ẹ báyìí tó máa gbé báyìí that not being fake as far as i'm concerned you get that's not being fake that's you branding yourself in a way you want people to see you. Wow. And second, when you become to one day, you just need to come down to their level. Mm. So it tó sọ pé o lè jẹun public money, and to tásìkò going bá tó ó máa mọ̀ naturally ó kàn máa wá ni come kàn mọ̀ at this point I never do anything for clout for clout chasing pé torí pé mo fẹ́ kí eh, àwọn bloggers kan gbé story mi mo ṣe ṣe no don't do that just be yourself. normal normal. normal normal just do your thing. from from to mo pe a big man like you tó bá ṣe nǹkan tó normal eh, o ma di news. Mm. that was all those ones is not a problem. what i was been say is now for for you to know that you really been changing my life and i want to do um, appreciation of the cooperation for you. Oh, God. Mm. so for you to know what to do in my life I want to do ignorance for you. Pé mo mọ́rẹ́ gan o, I was ignorant. <laughs> so abeg give me your account. Wait ṣé skit to ń ṣe ń sìn ló affect ẹ because English ẹ máa ń correct ẹ lẹ ṣé ti affect ọ that you can't use. It's me naturally na it's what I was been say is real. Um, it's oral English na. Ó ti yé mi. So what I want to be doing for you now for appreciation you no mouth ah how e be. Uh, because I'm, I'm not okay, I'm not reached there now. But for you to know, I was, my life was being changed. So abeg, give me your account. Make I do competition for you to oh, compensate oh, <laughs> <laughs> you. you No, no, this is this is crazy. Okay, Landon. Mm? Okay. Let me correct something. Nǹkan tó wù kì í ṣe. Èmi kọ́ ni mo ṣe o. Ah. Ọlọ́run ló announce ẹ̀ èmi kàn try it a ni all i did was just post your video ọlọ́run ló ló fọwọ́ agbára sí táwọn èèyàn fi gbà tiẹ̀ so hmm. èmi kọ́ mo ṣe hmm. and secondly mi ò mean láti insult ẹ i don't need your money i don't sórí owó yẹn mo fẹ́ kó lọ ṣe give away now don't do give away blindly má ṣe bí àwọn ọmọ àwọn kankan máa ń ṣe láti show up do a genuine giveaway wá àwọn tó mọ̀ pé wọ́n ní gbogbo yẹn I want you to do a proper giveaway kò ń ṣe àwọn tó ń chase clout up and down o no no I'm not talking about that wá go live on any of the social media you interview the person every celebrity should be a psychologist when you see them ẹlòmíì tó bá parọ́ wa mọ̀ so you give the right people owó tó need then God has used me to raise you. Hmm. You need to raise others. I need grandchildren. I need great grandchildren mm. in the world of fame. <laughs> it's a famous now. <laughs> okay, legit. I'm done. <laughs> I'm done here. I'm done talking. So, bó ṣe jẹ́ nìyẹn, for real, just be yourself. Raise people. My life, gbogbo nǹkan tí mo máa ń rò lọ́jọ́ ayé raise àwọn èèyàn tọ́lọ́ máa lò because when you are happy ìdùnnú mi ló máa jẹ́ when you rise above tó bá tún jù báyìí lọ tó o di èèyàn tó ṣe wípé wọ́n pariwo lọ́tún lọ́sì. I talk am I say you are a devil because every time I really? see you you go dey carry small mouth with everybody for community you go dey give them something you are a man of God you are a devil. <laughs> oh my God. God <laughs> will be using you to. ẹ̀dá tó lóun fẹ́ wo ẹ̀sìn iná irọ́ ló ń pa kò lè rí ẹ̀dá tó lóun fẹ́ wo ẹ̀sìn rẹ o fúnra ara ọlọ́run ni ó fẹ́ sí ẹ̀yìn rẹ o. ẹ wọ ẹ má bọ́jú síbẹ̀ yẹn ẹ gbé mọ́tò kúrò ọmọ ọmọ <laughs> ọkọ mi dé ọkọ mi dé ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀. bá a ṣe ń bọ̀ mo ti mọ̀ wípé ẹ̀ ní sílé ni mo ní ká máa bọ̀ ní ṣọ́ọ̀bù yín dàrẹ́tì. wọ́n gbà aṣọ lọ́wọ́ ẹ̀ ẹ gbọ́ kí ló dé aṣọ lọ́wọ́ ẹ̀. Ah, mami ẹ ní sùúrù mo ní bí mo ṣe ń bọ̀ láti èkó hmm. èmi àti mánéjà mi ni mo wá sọ wípé ká máa bọ̀ ní ṣọ́ọ̀bù dàrẹ́tì torí mo ti mọ̀ pé ẹ̀ ní sílé bá a ṣe ń bọ̀ nìyẹn. láyéláyé bí o gbowó lọ́wọ́ ẹ̀ ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ disappoint mi. ok ẹ mọ tó ṣẹlẹ̀ sáré bí mo ṣe wà ẹ Ọlọ́run ti ṣèyanu gan o Èkó ni Èkó tí mo lọ yan àǹpa nìkan ní Babátúndé Ọlọ́run kan ní kí ó rẹpù mi ni bí mo ṣe lò nìyẹn oko sáà ti dé òun wà ní mánìjà mi mánìjà mi. òun gan ló ní mọ́tò yìí. mo gbé tí a yìí lọ ṣé ibi tó bá gbé tí a lọ ládùúgbò ọmọ tó ṣú méje o wọ́n lè mọ́tò ọ̀dọ́ pẹ̀lú kan o. ṣé ti ṣe yé nísìnyí. ẹ má bínú ma ẹ bóyá ẹ gbọ́ nǹkan sọ sẹ́rí òun bó ṣe wà ìlànà hmm. skit maker lòun ó máa ń ya skit èmi dẹ̀ ní mánìjà ẹ̀ so lára àwọn skit wa táyà láti pàdé aláàánú wa túnde tó bá wa post òun ló wá go viral <laughs> so bó ṣe di pé làdẹ̀ náà ó ti blow so tàbí gẹ́ẹ̀tì mọ́tò ó wá ní kó wá celebrate ẹ̀. ẹ ẹ wo ṣé ẹni bẹ́ẹ̀ ṣe wò mí èmi ni mo bí lóòótọ́ ọmọ mi ni gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀bẹ̀rẹ̀ èmi ni mo bí nínú mi ṣé ti yẹn sìn àmọ́ ìtẹ́ sọ pé ẹ fẹ́ gbé owó mọ́tò lọ́wọ́ mi ṣé ohun tó ń bọ̀ látòdì ìlú tó ti ń bọ̀ ṣé kò lówó mọ́tò lọ́tọ́ wá ní kémi mú owó wa pé yìí ni driver. ṣé báwo ló gbọ́ láti láti ibi tó lè èkó ẹ wá sọ pé kẹ́kọ̀ọ́ aṣọ. wọn ò ní àsanwó mọ́tò mọ́ mi èmi ni mo ra mọ́tò kí kí belong to me. sẹ́ẹ̀rí mọ́tò nígbà ogó ọlọ́run ọba eh. ó ti ṣèyanu fún mi eh, eh, nínú ayé wa mo wá fi owó mo wá fi ra mọ́tò <laughs> mánéjà mi rèé mo wá ní kí n wá fi mọ́tò kí n. Ah. àwọn ọmọ ti lọ àwọn ọmọ ti lọ ẹ wò ẹ bọ̀ kó tó ṣẹlẹ̀ láǹdẹ̀ ìwọ ló ra mọ́tò. èmi mo ra. láǹdẹ̀ ṣe ìgbà tí ọ̀fẹ́ kò lé ṣe bó ṣe fi mẹ́mórì káàdì mu bó ṣe fi mẹ́mórì ìwọ́lẹ̀ náà lẹ̀ báyìí manager eh? mind your speech ah! ọkọ yàrá tèmi lè. láǹdé ó ra mọ́tò láǹdé ó ra mọ́tò tí mo lè sọ pé kó má fọ́ lè kú kí ní ìlànà. mami ṣàjẹ ni ni ẹ ṣe máa máa sunkún mo sọ oríire ni mo sọ oríire. láǹdé ra mọ́tò. ṣé torí pé ìwọ ra mọ́tò ni mọ́mí ẹ̀ sunkún tó bá jẹ́ pé òdìdí lé lọ́kọ́ àfi kí gbogbo agboolé yín bú sẹ́kùn. láǹdé ó lè sọ fún ẹ mo ní kó lọ jẹ́ abẹ́jú kan ṣe láǹdé wọlé mọ́tò. oríire ni. ọlọ́dẹ mo ló ra mọ́tò. lọ́dẹ ìwọ ló ra mọ́tò. ìyá làǹdẹ oríire ni. ọlọ́dẹ ló ra mọ́tò. ẹ ẹ jọ sẹ́rí bẹ́ẹ̀ Lande, ló ra mọ́tò yẹn ó ti dàbí ìgbà tí pàṣẹ bá ń kọrin ta ló pa Jésù because ẹ ti ṣe làǹdẹ ló ra mọ́tò so ti ri pé láìsí ẹ̀bẹ̀ bá ta ló pa Jésù Lande, ló ra mọ́tò òun náà là ń sọ. láǹdẹ ló ra mọ́tò. ọ̀rẹ́ láǹdẹ ló ra mọ́tò Túndé ló jẹ́ kó ra mọ́tò. ló ra mọ́tò. òun ni abadi city. láǹdẹ. Lande. yá láǹdẹ. ẹ wo làǹdẹ ló ọmọ yin ló ra mọ́tò ẹkún ayọ̀ náà ẹkún ayọ ni màmá ẹkún ayọ̀ ni màmá ń sùn. aládé àyà mi jẹ̀rú bà o. ẹ ó ti yé mi. ẹ ṣe àgbẹ̀ làkẹ́ra lẹ́sọ̀sì ní ààrẹ sunkún síbáyì tọ́ba ara bẹ́ẹ̀ sì ń kọ́ àbí ká fa ya mọ́ra wọn lọ́rùn. manager no i mind my speech. ìgbóná afẹ́ tì mọ́ mi. ẹ ìgbóná ẹ bá dẹ̀ mọ fomi tútù mọ́ wọn lórí. Ah, mami gbogbo ẹ sá wọlé tẹ kọ́kọ́ máa wọlé ká lọ. lọ́dẹ́ ra mọ́tò lọ́dẹ́ ra mọ́tò lọ́dẹ́ ra mọ́tò. tòde ló jẹ́ kó ra mọ́tò. ìyá la ń bọ̀ ọmọ ra mọ́tò ọmọ yìí ra mọ́tò ọmọ yìí ra mọ́tò mọ́nídà òdò tó máa bọ̀. ọ́fíìsà ìwọ́dẹ ọ́fíìsà kọ́ mọ́nídà. akẹ́kọ̀ọ́ bá lọ bọ́ sàwọn ọmọ yahoo sẹ́kọ̀ọ́ jọ àwọn sars kí ló èyí ò já mọ́ kankan ẹni the person that make me become person ó ti wá jẹ́ pé ó ti wá kú kí wàá mọ̀ ń ṣe láyé èmi náà àbí gbọ́ kí myself ni má lọ para mi rẹ́rẹ́ náà dáni yẹn náà. kí ló ń tẹ̀lé ládẹ̀. ẹ wo ẹ fi mi náà ẹ fi mi náà. ẹ ẹ ẹ ẹ ládẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́tà. kí ló ṣẹlẹ̀ west náà àbùn ṣé ìwọ ògbọ́n gbogbo ohun tó ṣẹlẹ̀ ni gbọ́n tó ṣẹlẹ̀ ni. ẹgbọ́n kí ló ṣẹlẹ̀. wọ́n ti pa wọ́n ti pa Babátúndé. Babátúndé Babátúndé Babátúndé wo ni. Babátúndé Fáṣọlá ni. ah ṣé torí ojú ọ̀nà ti ṣe ṣé bí sọ̀nà. ìrọ̀yìn sọ̀nà kan ń gbégi lọ́dọ̀ ni Túndé Babátúndé Túndé nọ́ọ̀tì olóore mi. Túndé nọ́ọ̀tì. Ah! bukid. ọjọ́ bẹ́ẹ̀ dẹ̀ ìdàkì àwọn wo àwọn ẹ̀kọ́ sí lọ jáde ẹ̀kọ́ sí lọ gbà tí mo ti rí dájú náà ju mọ́tò tó sùn mọ́ jíni mo ti mọ̀ pé ó ní kó tó fẹ́ ṣe fọmọ mi ó fẹ́ pẹ́ mọ́ mi wá sá fi kọ́ bá sọ̀rọ̀ pé kó lọ fi kó lọ fọ́ okùn parẹ́ sínú ilé torí mọ́tò. ẹ ẹ wò ẹ wò sẹ́ẹ̀rì yálà ni sẹ́ẹ̀rì ọ̀rọ̀ yín sẹ́ẹ̀rì kọ́kọ́ kí tó bá ń ka àpótí ìdìbò àbí táwọn tv eight tí wọ́n bá ń sọ news wọ́n máa ń láwọn odi táwọn ẹ̀wọ̀n bó sọ sí yín gan ẹ̀ lè gbọ́ ọ̀rọ̀ tí yín àbọ̀ wá bá ṣé ó tọ́nà pàtó dẹ̀ tán. irọ́ o eré náà fi pa mo ní wọ́n pàtó dẹ̀ tán lọ́jọ́ bẹ́ẹ̀ di ẹ̀gẹ́gẹ́ ọ̀sán gbogbo àwọn èèyàn gẹ́gẹ́ ń dòde àṣà ti pa láti ọ̀sán ọjọ́ bẹ́ẹ̀ di ẹ sọ wá fẹ́ fọ́lọ̀ tún dẹ̀ tán wọ̀run ni. irọ́ ìní fọ́lọ̀ olóore mi kọ́ ni. Ah! ajá. lọ́dẹ̀ àwọn ẹ̀kú lọ́dẹ̀ mi. mo

Manager, if your family commits suicide, I will reject my hand. Amen. Amen. Ah, manager, you are disgracing me. Oh. Ah, you are apologizing me. Oh. Ah, you are disgracing me. Apologizing me. Ìyá ẹ̀ máa para yín. Láyé wọ́n mi. Wọ́n tẹ́yìn méjèèjì máa para yín. Máa fi mọ́tò yìí ṣe Uber lásì ni. Yàrá mi. So you want me to die because of my uh, Uber. Alánú wa ni kò gbọ́dọ̀ lọ. olóore wa ni kò gbọdọ lọ òwe ẹ̀dá tó lóun fẹ wò ẹ̀ sí iná irọ́ ló ń pa kò lè rí ẹ̀dá tó lóun fẹ wò ah, ẹ̀ sí eh, rẹ̀ o. everything instead of that to fast eh, eh. they no dey do fast. ẹ ẹni sùúrù ẹni eh, sùúrù. kí ló ṣẹlẹ̀ náà ẹni sùúrù wọ́n ṣe continue instant buy kí ló ṣẹlẹ̀ ẹni sùúrù náà ń pariwo ẹ jẹ́ kí patient yẹn kó kú rest kí ló ń ṣe yín náà. ẹ ẹ ẹ kò yẹ abeg Which one be the court owó lógun court. mi ò sọ fún yín pé court mi ò i'm not talking about court here. ẹ ní sùúrù ẹ farabalẹ̀ ṣé ariwo tẹ̀ ń pa yìí ó máa disturb àwọn patient inú ward ibùdó ẹni tẹ̀ ń pariwo yìí gan ariwo yìí wọn disturb ẹ kó jẹ́ kó tètè akárẹ̀ tètè yá. ẹ má wọrí anyway ọwọ́ court or no court ẹ já gbàgbé yẹn it's because you don't know who is this person for inside the the patient uh, house o it's the our helper now it's my civilians yeah, it's my headless uh, eh, it's my sailor uh, it's my betrayer. Ah. Ah, ó dá sí mi gan ó ti help mi gidi gan gan gan okay okay okay Any sùn is your betrayer? is your is your everything yes. is your helper right yes. àti gbọ́ pé helper is your sea lord àti yes. go everything but any sùn ṣé ẹ ariwo tẹ̀ ń pa mm-hmm. eh, help wọn ẹ help situation She understand ẹ calm down ẹ farabale. ẹ má worry àwọn my job. by God grace Hmm? ẹ kò lè rí wọn lọ́sàn-án yìí bẹ́ẹ̀ tó bá di alẹ́ ọ̀la ẹ wá change. ẹ ẹ tún ti bẹ̀rẹ̀ nìyẹn wa. ẹ ní sùn a fún ní kí wọ́n pariwo mi láìka máa change mọ́ yín lọ́wọ́ kí ló ṣe yín gan-an ẹ ní sùúrù. ẹ ẹ yóò mọ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ ni ẹ wọ ah, ah, ẹ ẹ dẹ̀rẹ̀ máa sọ ẹgbẹ́ kìnnìkìnnì. ó kẹ́ máa bínú ara máa wọ ó kẹ́ máa ó yẹ máa bínú ara máa wọ òkè jo. why is he not be okay yet why is he be there. don't worry very soon it's going to be okay. abẹ can I be seen can I be seen. ẹ máa rí wọn ẹ máa rí wọn mo ti sọ fún ọ̀la alẹ́ ọ̀la ẹ máa rí wọn lálẹ́ ẹ̀wọ̀n. where is he every doctor must be uh, tomorrow tomorrow is he want to chop is chop him die hmm? is he want to die for us. no it's not going his to die. his wife may not be die. Sunday is not going to die abi ṣebí that is his name Sunday is not going to die. ẹ kàn calm down ẹ farabalẹ̀ ara wọn máa yá ṣe ti gbọ́ ẹ ti gbọ́ ẹ má bínú ẹ ṣe ti gbọ́ ẹ fi eh, kẹ̀. Hmm. ẹ̀yin ará ilé ah. gẹ́gẹ́ bíi ẹ̀yin aráalé gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe rí báyìí ẹ ṣáà rí oríṣiríṣi èèyàn tó ń wọ bíbáyìí ní ojoojúmọ́ tí ó bá ṣọpẹ́ lọ́pẹ́ àwọn security tó wà ń ta ni èrò bá pọ̀ nínú ilé jù báyìí lọ a máa lọ́wọ́ àwọn security tó wà ń ta àjẹgbà aládùúrà wípé ọlọ́run á fún wọn lálàáfíà. ẹ wo ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ yọ ní ìwé newspaper book tẹ́ máa máa gbẹ́wò ìròyìn káàkiri wọ́n tó fi jẹ́ pé is everything bàtì ọ̀nà àdékárì nǹkan tí ò bá ti dalẹ̀ máa ń gbé náà ẹ wọ́n sọ pé a pẹ́rọ̀ pọ̀ gbogbo àwọn all those security member of the men is not concerning us o ẹ lọ bèrè mi yà wẹrẹ gẹ o ẹ lọ bèrè mi i have one hundred and eighty-eight thousand followers ní instagram gbogbo wọn bẹ́sẹ̀ wà ní their civilian wọ́n wà láàyè kò sókùnú wọn so if you, you never say anything i must carry my one hundred and fifty thousand come over here. Gbogbo ilé ìtajà is not concerning us. Kí ni a? Iṣẹ́ wa ni à ń ṣe. Iṣẹ́ oníṣẹ́ mo rò pé Ajá ṣẹfẹ náà wà. ẹni sùúrù náà ṣáájà jẹ tẹ́lẹ̀ kẹtọ́ dé. ajabu so you meet me before if you I know you before from somewhere in never you are telling me drug is biting me. ẹ jọ ẹ fa balẹ̀ fa balẹ̀ iṣẹ́ àti gbọ̀ngàn tí nọ́ọ̀sì yẹn sọ ara wọn máa yá but ariwo tẹ̀ ń pa ikọ̀ help patient ẹ fara balẹ̀. shut up who is there so you dey talk like that who is talking and you are you are be talking eh? you are uh, who, who bring you down come over here. ẹ̀yẹ́ mọ́ 40 years tẹ́ bá ti páyé ti bàjẹ́. ìtòrí ìyá rò pé mi gbọ́ you come here to bring pregnant person. I want to. ẹ wá you? Eh? I want to send you 40 years older than down you. gbẹ̀gẹ̀ máa ṣe in ní hospital àwọn kúrẹ́sì ń wà lórí bẹ́ẹ̀. Oh, ẹ̀rànkò ò ní sórí. Um, brother more busy than ilé ni wọ́n wá lẹ́ẹ̀ béèrè ṣé kò problem. Oh, wò kò problem rárá ṣẹ̀rí kẹ́ bízì igun kó jẹ́ ọ̀la lè máa ṣe tán èmi rẹ́dà tó jókòó dé yìí bí iṣẹ́ sí yẹn ṣẹ́rí kan tí mo wá fún ó wà important gan nínú ayé ajé bá sọ pé kò wà important ṣẹ́rí Babátúndé tó wà lọ́dọ̀ yẹn Babátúndé ò kéré o wàhálà kò kéré o nínú gbòòrò ayé gan kò kéré rárá so mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé ṣẹ́rí wá táwa wà yìí a fẹ́ fi ẹ̀mí ìmoore wọn ni nítorí bẹ́ẹ̀ ṣe wò yẹn ẹni tó ń gbé ni tó bá gbé ni sókè tí nǹkan bá ṣe agbọ́dọ̀ ṣe kí ni àbọ̀ ètè súnmọ́ nǹkan tó àṣewá sí bí nìyẹn ó yẹ ká ṣùgbọ́n tá a bá fún yẹn kì í ṣe owó èmi nìkan o owó àwọn ògbóró ayé àwọn ọlọ́ni gbé gbé wá pé Babátúndé ikọ̀ òun gbọ́dọ̀ ṣe é ibùn wá plan gan pé tí wáyé pàgbára yóò ní ká mọ́ a lè gbé kóòmù yìí tá a bá gbé fly ṣé mi bá yín sọ̀rọ̀ yìí pé wà ẹ̀ kò kéré o inú ayé tá à gbé yìí láì kò kéré àwọn agbélé yìí tá a bá ní ká gbé wá náírà ẹ̀ lè má láì kẹ̀ ṣùgbọ́n wíwà yìí jọ́là ló wà níbí wọ́n ní pé ká gbé wá fún yín kẹ ṣe kí ni kẹ máa ṣètọ́jú Babátúndé lọ ikú gbọ́dọ̀ ṣe tó gbé kí ni Babátúndé ò kéré nu ayé ajé. ẹ ọ̀n ṣe rí brọ́dà kí ara Babátúndé yá kó fẹsẹ̀ ara ẹ̀ rìn kúrò lọ́sípítù yìí ó ní ògo ti tèmi tẹ bá wà lẹ́yìn gbé ẹ̀ ń gbé lọ sábrọ̀d yìí ẹ mọ̀ wípé kò sí glory ńbẹ fún rẹ̀. wá ti kó ká gbé fly ni. ọ̀hún ṣe rí tẹ bá wá gbé travel hmm? ibi tẹ bá gbé lọ wọn á kọ́kọ́ béèrè lọ́wọ́ yín pé dókítà wo ló ti ń attend sí ní Nàìjíríà bẹ́ẹ̀ bá ti dárúkọ mi they will either refer you back to Nigeria ṣẹ́gbọ́n mi sìn Nigeria yìí la ti fi bẹ́ẹ̀ mọ̀ bí ara wa we are really doing well here too. àánú ah, wọn kò sọ bẹ́ẹ̀ ni ẹ̀rù tó ń bà wá nígbà tó sọpọ kọ wá kó mà ẹ kò ṣe kíní kan kò ṣe gbà kan kó má sí kó mà rárá nǹkan tá a fẹ́ máa gbọ́ ń gbòòrò ni pé Babátúndé ti lajú ó yá Babátúndé béèrè fún gálà ó yá Babátúndé béèrè fún oríṣiríṣi oúnjẹ nǹkan tá a fẹ́ máa gbọ́ nìyẹn wípé ẹ ó àjọ ah, ọjọ́ kí eléyìí àwọn ọmọ ayélujára kì í gbé wa dọ́là lélẹ́yìí brother so ẹgbà ẹni sòrò ṣe we treat but God heals ọlọ́run ló ń ṣe ìwòsàn ẹni owó ilé ìtẹ́ gbé wáyé mi ò bá advice yín pé kẹ́ pm to Babatunde's account gbogbo àwọn tó ti mú dọ́nà wá account ẹ̀ náà fi sí tá a bá dẹ̀ fẹ́ ní ìdówó ó ti fún àwa lórí ọ̀fẹ́. as in doctor ẹ understand ṣé rí àkáǹtì Babatunde àrẹ́dà ti fowó sí ìyẹn kéré ṣùgbọ́n ẹ kọ́ gbalẹ̀ ìran ẹ gbà tí wàá ṣàrí pé bàbá Túndé ti lajú kẹ wàá mọ̀ kọ́ tó pè nínú ayé ẹ̀yin kan fún ara yín ẹ wo ibi sẹ́wàá yìí àbàtà tó láòdì ọmọ àjú láòdì àlọ́gbọ́ hospital kan wà ó yàtọ̀ sí pé àwọn ọ̀fẹ́ ló ṣe náà ẹ ṣáà mọ̀ bàbá Túndé òkè ẹjọ́ dọ́kì bá a ṣe fẹ́ ọgọ́ nìyẹn o dókítà mi ò ní parọ́ fún yín o ojú mi ó dojú yín ojú ìgboro ó dojú yín tí bàbá Túndé bá jí tó bá lajú sí ìgboro dọ́kì ọlọ́run ènìyàn alájà ènìyàn òwe ènìyàn ní mẹ́sáyà ẹnìkan òwe ọwọ́ kan ló máa fọwọ́ kan sókè ẹ̀dá tó lóun fẹ́ wo ẹ̀sìn rẹ o fúnra ọlọ́run ni ó fẹ́ sí ẹ̀yọ́ wa ìyẹn ni wọ́n máa wò lẹ́yìn ẹyẹ wọn ò máa tẹ́yẹ mú ọlọ́run ọlọ́run òye bàbá ń bẹ lẹ́yìn rẹ o àwọn ayé ń bẹ lẹ́yìn rẹ àwọn abiyamọ ayé wọ́n bẹ lẹ́yìn rẹ o ọba mufasa tabaníkà mẹ́ni ọ̀la la máa mú ọ̀la àfọ̀la ọ̀la ọ̀la àfọ̀túnla ọ̀la ọ̀la la máa mú olóore gbogbo àní òye gbéra ńlẹ̀ òdìdé gbéra ńlẹ̀ kò dìde òye nǹkankan lè ṣọmọ lọ́rùn títí wọn ló máa bàjẹ́ oko tìyẹ ló máa bá wọn wọn ò lè látúbọ̀ tán ire òwe ìwà wọn ni ó dá wọn lẹ́jọ́ alábà fresh moge tuntun. ọ̀rẹ́ ni wọn fẹ́ ṣe ń bẹ̀rẹ̀. ẹnu wọn ẹnu wọn tó bá ti wá sí lọpọlọ òun tẹ sí. ẹ ṣe lè tẹ máa ṣe. mi stand up comedy ẹ eh, bọ̀dá mi ẹ pàfọ́ọ̀mù ilé ìtẹ̀ ṣe ní last night yẹn náà. ṣé kí n máa ṣe skiti fún wọn ní kínní ni ẹ jẹ́ àṣọ mi ti skiti mi kí wọ́n yẹ̀ wò. hello tó bá ti wọn ṣíṣàn báyìí talent tó ní lára wọn fẹ́ mọ̀ bó ṣe rí o ní potential náà. ṣé mo tún ti forin mọ́ skiti ni skiti ni mo máa ń ṣe kọ́mẹ́dì tó sì dùn dáadáa ẹ pílẹ̀ ẹ̀ fún wọn kí wọ́n wò. hello jáde bẹ́ẹ̀ a ti wà lọ́dọ̀ ẹ tó fẹ́ promote ẹ̀ ìbàjẹ́ rapa o ìbàjẹ́ lakafólì o ìbàjẹ́ hip hop o just sing anything or oníjà ṣé tó fẹ́ máa ṣe ìjà yẹn mọ́ mi ni wọ́n èso lórin. ó máa adapt sí ni má dojú tèmi bí. níbí náà. ṣe ẹ̀sìn kankan tó yẹ kó wọ́n máa fi rí pé òkè ó ní potential lára. tí mo lè kọ àwọn orin tiktok ṣùgbọ́n rẹ̀ pé ó wà. pàṣẹ iṣẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ pàṣẹ. mo bóyá yẹn ó dùn sí ìjọ dìdìrín lójú wọn báyìí. níwèé akẹ́dẹ̀ máa wù ú dàbí ó ní kọ́mẹ́dì lára but kò fẹ́ gẹ́ẹ̀tì tó ń ṣe ni. àbínibí ni. ọkọ láti yẹ ní wàhálà a promote ẹ fún one ah! five million. kí ló dé. Ah, màá ní kọ́ ní jáde o ẹ decide for now ẹ̀mí mi ò kọ́ tẹ́ ẹ̀kọ́ sámi. mr ẹ̀gbọ́n bí ẹ bẹ́ẹ̀ fi lọ́kàn balẹ̀ wípé àmàlẹ́ owó yìí. Who is this Babatunde? Who is this guy? I think he's a special person. <sighs> And none of his relatives come here. And people come here every day to make a donor. Who is him? I think I need to know him better. Mo fẹ́ mọ̀ èèyàn tó jẹ́. We will all find out. honourable orí ọ̀rọ̀ Túndé ni mo wá rí yín fún ṣe rí um, issue Túndé become another thing ní hospital wa lójúmọ́ sìn a lè ṣe ká má gbàlejò wo thirty forty the trip in trip out ilé máa dé Babatunde ò gbọ́dọ̀ kú o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Babatunde o Babatunde must come alive come alive Babatunde must do this ìmí àní ẹ anything tẹ bá fẹ́ ná anything tẹ bá fẹ́ gbà ẹ you know lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn and mo wò wípé mo ní láti wá yọjú sí i kí n explain àwọn ohun tí à encounter lórí ọ̀rọ̀ Babatunde ẹ dẹ̀ mọ̀ pé Babatunde ní kọ́kọ́ ni patient ta ní lọ hospital wa we have other patients secondly ni wípé the security wise in that hospital is becoming another thing orílẹ̀-èdè tá a wà yìí ẹ̀yin náà mọ̀ pé security ò sí ká má ti wàá sọ wípé lórí èèyàn kan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wọlé jáde lé lórí bẹ́ẹ̀ lọ hospital. doctor ẹ ní bínú ni ẹ kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ yẹn nítorí irú èèyàn tí Túndé jẹ́ nítorí pé ò mọ Túndé ni. Mm is a very very nice guy and uh, mo súnmọ́ dáadáa ọmọ mi ni so uh, ẹ máa gbà wá bí ẹ ṣe rí wa náà ni because um, Tunde is a social person and uh, mo mọ̀ pé rẹ you are not that social so kò sí ẹni tí ò mọ Túndé ní inú ìlú tá a wà yìí in fact in the whole nation kò sẹ́ni tí ò mọ̀ so ó di dandan kan ọ̀yàn wá left right center kan trooping nítorí pé òun gan ọmọlúwàbí ni so ẹ ní bínú ni ẹ gbà bó ṣe wà ní. honorable ètèdè wàá sọ yẹn èmi náà máa ń tàbá ká tó ṣetán lọ hospital ká tó délé ká tó tó attend sáwọn um, family Mo kò ń sí fi bẹ́ẹ̀ sí time but èmi náà ń try lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣáà. wo òun láti wà social way òun láti máa go òun láti máa wọ Facebook Instagram and so on láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé anyway sórí nǹkan tèmi kàn fẹ́ bẹ́ẹ̀ sọ ni wípé Túndé ò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú mi ò kọ́yé tó bá máa ná mi mi ò mọ ẹni ẹni anything tẹ bá fẹ́ ṣe pé kọ́mọ yẹn lè má kú mo rẹ́dì láti ná owó yẹn nítorí pé òun náà ń ṣọmọ bẹ́ẹ̀ dókítà Túndé ò gbọ́dọ̀ kú please mo fẹ́ kẹ́ sa gbogbo agbára yín láti make sure pé kò kú a nípa ti security yẹn the state commissioner for police ọ̀rẹ́ mi ni so màá màá inform ẹ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ so that bóyá send àwọn boys ẹ kan kan máa secure hospital yín so ẹ fọkàn ara yín bẹ̀lẹ̀. honourable lórí ọ̀rọ̀ Túndé o mo really try and uh, the entire staff of my hospital àwọn náà ń ṣiṣẹ́ takuntakun torí pé i mean nígbà tí o wà ń tó dẹ̀ ta ó dẹ̀ ti di wípé ó ti lè máa lift fingers. Oh. that means he's coming back alive. Ah. bẹ́ẹ̀ ni sà ó ti ń méjì ah, mo mọ̀ wípé láìpẹ́ láì jìnnà ìyanu àṣẹlẹ̀. àmín àmín. then ti cp tẹ́lẹ̀ fẹ́ bá a rí ẹ tètè bá wa rí wọn kò ń ṣe pé kọ́lọ́pàá náà kàn pọ̀ bọ́ just to minimize people coming in going out over today's issue in that hospital ni ṣe mọ̀ wọ́n á lè sọ pé ah ẹ̀yin èèyàn báyìí nìyẹn lè wọlé ó oh, ìwọ lè wọlé dẹ́nu ní tí à ń try láti bí. is that right is that right a ṣe àtúnṣe lórí ẹ̀ ó ti gbọ́ màá sọ fún eh, the commissioner so a mọ ìgbésẹ̀ tó máa gbé ipò tẹ́ sọ pé ó ti ń respond there is a good news. yes sir. so <laughs> i think you should have, we should have a shot bóyá brandy or whiskey or anything tó bá fẹ́ téèyàn bá tiẹ̀ fẹ́ ṣe irú yẹn kì í ṣe ìgbà tí mo ṣe wà lẹ́nu iṣẹ́ mo ní láti tètè padà sí hospital because mo dáhùn èèyàn dúró mo kàn ní ìgbà tèmi àti yín ti lápọ̀ẹ́mẹ̀ǹt gbọ́dọ̀ rí yín ẹ mọ̀ pé kò easy náà láti rí yín ètẹ́ẹ̀dẹ̀ ti fún mi ń tà yẹn kí n má tún lọ ṣe kí ni kí n má tún miss this opportunity. ẹ bọ ṣọọti kan ní kí wọn máa rí wọn dáadáa ṣọọti ẹyọ kan a jókè a gbogbo ara a ṣe yágáyágá. ọ̀nà rẹ̀ bàjẹ́ <laughs> lọ prescribe wrong drug fún yàn. tòótọ́ dẹ̀ orí yẹn sọ orí yẹn sọ it's okay. But what's the genesis of all this? Why? Iroko tó bá gbàbọ̀dé i mean igi tó bá gbàbọ̀dé ibẹ̀ là wà bẹ́ẹ̀. ẹni ṣe bá wa execute ni Túndé ni kí ló tẹ̀ ń pa. Túndé is still I can't believe this. Today is alive. Yes, today is still alive. Bẹ́ẹ̀ni, kódà hospital tó wà, eré àmì ló wà. <laughs> The great empire. We rule the world. The great empire. We rule the world. The great empire. We rule the world. I can understand that everybody is not happy. But every one of you must know how we operate in this our great empire. You have to be trustworthy. And if you are not trustworthy, This is the reward. Anyway, that is now my own cup of tea. The great empire. We rule the world. The great empire. We rule the world. Now, I'm going to choose who is going to be his position now. I have this in mind. It can be any one of you. And I will tell you later Begin the fire. We rule the world. Begin the fire. We rule the world. Begin the fire. We rule the world. Alánú wa ni kò gbọ́dọ̀ lọ. ọ̀tá ń bẹ fún. ayé wọ́n máa pété pèrò fún pé kó ṣubú ààyè wọ́n fẹ́ jẹ́ kó dàbí wọn wọ́n fẹ́ jẹ́ kó rí bí wọn. torí wá wọn ò dání àwọn látọ̀ fìtìlà fẹ́ nìkan wọ́n á tún fi kòkòdé pa òwà. ṣẹ̀dá tó ti sọ̀dọ̀ lọ́rọ̀ òye. wọ́n máa gbé ẹ o à wọ́n máa jà fún ẹ àwọn abiyamọ ayé kò sóhun táwọn ṣe tí kò lẹ́sọ̀ ẹni tọ́lọ́hún gbéga tẹ̀mí kò ṣubú bí ó ṣe wá ṣubú yóò ṣojú olúwa.